إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي إلا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وأفضل الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وضع الله سبحانه وتعالى أترى صلاة فوى ندوى محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ilé ṣe ọlọ́run ọba kó mo bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá ọlọ́lá hawla wala quwwata illa billah. láti àsìkò yìí èyí tí a lè àǹfààní láti máa fi ṣera wa ní oore lọ́kan òjọ̀ kan nígbàgbọ́ fi ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan òun náà ni àgbéyẹ̀wò àwọn ááyà tọ́lọ́wọ́n bá ti kọ́ wa nípa ààwẹ̀ àwọn ááyà al tí Allah subhanahu wa ta'ala tó ti fún wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn òfin lọ́kan òjọ̀kan tó ní ṣe pẹ̀lú oṣù Ramadan eléyìí ni nǹkan tí a máa kánmọ sí lórí ní ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan abẹ́ Allah subhanahu wa ta'ala kó tẹ́wọ́ gbà níjọsìn lọ́wọ́ oníkálukú wa ọlọ́dẹ́kan ṣoṣo ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala. àmọ́ lọ sínú sóràtú albaqara sóràtú albaqara òun náà ní quran chapter two a sì máa gbé àyọkà wa láti àyà one hundred and eighty three. Surah Al-Baqarah, verse 183. Agbedori 184 títí tí ó fi dé orí 187 tí Ramadan kí ó tó wọlé kọ́lọ́mọ́sá sí ní rọ̀nù fún wa. A rí i pé àyà ibẹ̀ ni ọlọ́run ọba ti kó àwa mùsùlùmí ní odidi ẹ̀kọ́ nípa oṣù ramadan àwọn àyà márààrún yìí náà ni orí ẹ̀ lọ́lọ́run bá fi àlàyé lórí àwọn àyà márààrún yìí ló fi ránṣẹ́ sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam abẹ́ allah subhanahu wa ta'ala bi fadlihi wa karamihi ó ṣe ní àlékún oore oníkàlùkù wa àti àlékún àgbọ́yé ó ṣe fún wa bẹ́ẹ̀. suratul baqara àyà one أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́ni ya ayúwẹ́ lẹ́bí náà mẹ́nu ọlọ́run lẹ́yìn mọ̀mí ní ẹ̀yàn nígbàgbọ́ òdodo ọlọ́run pè wá ó pè gbogbo wọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lẹ́ni tó súnmọ́ àtẹni tó jìnà torí pé bá a bá ti rí gbólóhùn ní nínú alukóhán kẹrin tí wọ́n ń túmọ̀ sí òun náà ni wípé ọlọ́run ọba fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tóbi tó káǹkà tó pàtàkì torí ẹ̀ láàgbọ́dọ̀ wọ́n jẹ́ pé ọlọ́run. kódà ànábì wa muhammad sallallahu alayhi wa sallama bánabi bá pè wá àìmọ́ fi wé báwọn òbí wa bá pè wá ìpè jẹ́ pé ànábì àgbọ́dọ̀ wọ́n jẹ́ àwọn òbí wa náà ọ̀ràn yẹn ni ká jẹ́ pé wọn àmọ́ tí wọ́n lálà. Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ni ìdá sẹ́ni ní ìtumù yá ayú ẹlí náà àmànù. Dọ́kíjọ́ tẹ́ ẹ bá ti gbọ́ tẹ́ ẹ bá pàdé náà Kùránì kọ́lọ́wọ́n bá ní yá ayú ẹlẹ́bí náà àmànù ọlọ́wọ́n bá ní ẹ̀yin mọ̀mí ní onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí onígbàgbọ́ òdodo ọlọ́mọba ilé pé wá. ó ismaru ìsìmọ́rù wàrò ó ní ẹ tẹ́tí ẹ la etí yín kẹ́ jẹ́ kí oríkèéríkèé ara yín fò pamọ́. ìmọ̀ ya mọ́rùkún bẹ́ẹ̀ tọ́lọ̀ báyìí lè pè yín bóyá kan bẹ tọ́lọ̀ ń fẹ́ fún yín fún oore tó ti fún ni ha kò mọ ẹni àbá kan bẹ tọ́lọ̀ ń fẹ́ gbà lọ́wọ́ kume mẹ́yì tó ti gbà lọ́wọ́ yín torí ẹ̀ má ti gbogbo lórí àyọ̀lẹ̀ bí náà á nà nu àfarabalẹ̀ á sì rí pé lẹ́yìn wa gbọ ẹ rí pé orí yóò fún ni àbíyàn kò yé látara ìní bí náà á òdodo. antum ẹ̀yin onígbàgbọ́ òdodo alladhina ta'rafu biwahdati biwahdaniyati Allah wa bi risalati Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin tẹ́ ẹ fi ìjọkan ṣoṣo ọlọ́run ọba rinlẹ̀ àti ìtọ́lọ̀fẹ́ràn Muhammad sallallahu alayhi wa sallam ẹgbàá lódodo ẹni bẹ́ẹ̀ là máa ń pè ní mòmìnir kutiba alaykumu siyam ọlọ́run ní òun ti ṣe lọ́rùn èèyàn lẹ́yìn lórí asiyam òun ṣe lọ́rùn èèyàn kutiba ala tá a bá ti rí kátàbà ala àbí kutiba ala ìtumọ̀ túmọ̀ sí òun náà ní ìṣe nǹkan lọ́rùn èèyàn lẹ́yìn lórí lẹ́yìn tó bá pé kí wọn ò bá ṣe é yóò jẹ́ ẹ̀kọ́ ẹni ègbé yóò jẹ ẹni ẹni tó lọ́wọ́n ọba tí ó bínú sí tí ó tí ọlọ́wọ́n ọba tọ́ sí ẹni ìgbéjìnà sí kẹ ọlọ́run tẹ́bá ti di kátàbà àlá àwòkú ti bá àlá ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba ṣe lọ́rọ̀ yẹn nù torí ẹ ẹnì kan ò lẹ́tọ̀ọ́ láti lè ṣe nǹkan lọ́rọ̀ yẹn lórí ẹni kejì tí ó mọ bẹ́ sí abẹ́ ìjọsìn fọlọ́run àti ọlọ́run ọba tá a fẹ́ jọ́sìn fún nìkan kutiba alaykumu siyam ọlọ́run ló mú ṣe lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí asiyam kí ni bá ń pè bẹ́ẹ̀ asiyam lédè lárúbáwá ìtumẹ̀ al-imsak anẹ́ṣe kákúra dúró kúrò níbi nǹkan ẹni tó ń sọ̀rọ̀ ló bá lóun ò sọ̀rọ̀ mọ́ siyamu níbi lábáwá nù ẹni tó ń rìn ó bá ta kú lóun ò rìn mọ́ ìyá àmúlédè lárúbáwá nìyẹn pé lárúbáwá fi máa ń ròyìn wani anaka á ní ànáàkọ sọ ìmà ràkúnmí takú lóhùn lọmọ ó ti ṣe síyàm sòlédè lárúbáwá kéèyàn kóra dúró kúrò níbi ihun tó ń ṣe kóhùn sí mọ́ òun náà pè bẹ́ẹ̀ ìyẹn ni ìyá wa mariam aleyhi salam ló fi ń bá èèyàn sọ̀rọ̀ nígbà tí wọ́n ní á ah, ah, ìwọ ọlọ́wọ́n bá ń sọ fún pé mariam sọ fáwọn èèyàn èmi náà bọ́ọ̀lù tó lọ àmọ́ àní sọ́ọ́mà èmi ti ṣe ìgbẹ́jẹ̀ léra mi lórí wípé náà bọ́ọ̀lù tó lè rahman sọ́ọ́mà wàlẹ́nu kálílẹ̀ mẹ́lẹ́yàwó èsì yẹn lẹ́yìn pé mo ń ṣe àfọ̀mọ́fọ́ bá mi ní subhanallah alhamdulillah wàlá ilá ilá wàlá wàkúbá lẹ́yìn pé mo ń ṣe mi ìfẹ́ bá ẹ̀dá ọlọ́run kankan ní gbólóhùn ọ̀rọ̀ sọ́ọ̀mù lólò ìní nàvọ́rùtù lè rahmani sọ́ọ̀mà sọ́ọ̀mà lógáwínù kì í ṣe sọ́ọ̀mà ṣẹ́rẹ́ì wà lánàá káṣí máa rí ọmọ yìí síyá fún wọn ní bẹ́ẹ̀ ni kankan ní gbólóhùn kankan torí ẹ̀ tọ́mọ́ ní àṣìyàn àbí àṣọ́ọ̀ lédè lárúbáwá òun ni kéèyàn jìnnà sí nǹkan tíyàn máa ń ṣe ó máa ń jẹun ó lóun ò jẹun mọ́ ó yin oúnjẹ lódì ní máa mu ó yin omi lódì ó máa báyàn sọ lóun kò báyàn sọ̀rọ̀ mọ́ sọ ọmọ nìyẹn sì yá àmù ni. àmọ́ nínú tẹ̀sìn wa ìsìláàmù wa asiyan àbí asọ́ọ̀ òun ni ìkan nínú ìjọsìn sáàfin gbẹ́sìn tọ́lọ́hún tó ní ṣe pẹ̀lú àlẹ́ǹsà ìkólú ànílẹ̀ áàkì kúrò níbi jíjẹ wọ̀ṣọ́rọ̀bì mímu wọ̀sá ìrìlmù fàktọ̀rọ̀t àti gbogbo tí máa bà wẹ́ jẹ́ mẹ́tòló ìlfàjọ̀rọ̀ sọ́ọ̀dì láti ìgbà tí àlùfájà ní òdodo bá ti là ìlàgọ̀rọ̀ mi ṣàǹsì tó ń fi wọ̀ bìní yẹ ti ìbá àdàtì náà lánàá yẹn tó fi ń dẹ́sìn fọlọ́ nígbà ń pè ní àwẹ̀ lódìdí nu ṣùgbọ́n bá ti ń gbọ́ àsọ̀hùn èyẹ láàmọ gbọ́yé ànímọ gbọ́yé ń bẹ̀rẹ̀ kí èèyàn kóra dúró ẹni mo ti ń bẹ̀rẹ̀ lèlá lọ́wọ́ torí pé bàbá ń karùn kùránì á máa rí bí àpẹẹrẹ ọlọ́ba aláàfọ̀mà hánà huwa tààlẹ́ nígbà tó ń sọ nípa ẹni tó bá dáràn tí ó mọ̀ tó pààyàn tàhírù rọ́kọ bẹ́ẹ̀ ti ọ̀hún ọ̀fọ̀síyá mi ṣàárẹ̀ ní tàbí àyè àbí kó gbà àwẹ̀ oṣù méjì léra wọn kó ṣe sọ́ọ̀mù oṣù méjì léra wọn kí láti ó léyìn sí àánú ti sí tètè dè áàtù sí tẹ̀sí islam níta àmọ́ pè ní àwẹ̀ òun náà nìyẹn ọlọ́run ní ẹ̀rí àwẹ̀ òun ọlọ́run bá ṣe lọ́rọ̀ yàn lé wa lórí torí ẹ̀ ló fi dá sí pé òpó kan nínú òpó ìsìláàmù òun náà ní àwẹ̀ gbígbà anabiwa muhammad sallallahu alayhi wa sallam onibuniya islam ala khamsin ọlọ́run ọba ó gbé islam ka òpó márùn-ún alákọ̀ọ́kọ́ shahadatu la ilaha illallah wa anna muhammadan abdu wa rasuluhu òun ni ìjẹ́jẹ́ ìjẹ́rìí ìfinrinlẹ̀ wípé kò sẹ́ni tí ìjọsìn tọ́sí lódodo wà sí allah muhammad ẹ̀rú ọlọ́run ọba ní àtòjíṣẹ́ ọlọ́run eléyìí ní àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ́kejì òun náà ni wọ́n kọ́ mú sọ́lá òun náà ni ìmọ̀ kí n wákàtí márààrún ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n sọ ọmọ ramadan òun náà ni ìgbà àwẹ̀ ramadan òpó kan nínú òpó ìsìlámù ni ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ìtẹ́ zakat káyẹn zakat.

wọ́n máa ń bèrè pé à ààwẹ̀ rọmọdánì tẹ́ ń gbà yìí ipò ló wà nínú ìsìláàmù yìí ẹ mọ̀ tẹ́ kó yé pé òun ni òpó ẹlẹ́ẹ̀kẹta nínú òpó ìsìláàmù ìsìláàmù ní ẹsẹ̀ márùn-ún tó fi dúró ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ààwẹ̀ rọmọdánì ààwẹ̀ Ramadan ni ìbírí wa bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó muhammad ó ní muhammad fàkùbẹ́yì ní anẹ́lẹ̀ islam kí là ń pè ní islam amẹ́rí sallallahu alayhi wa sallam ní àǹtẹ́ṣíyàdá la ilaha illallah wa anna muhammadan abdu wa rasulu wa tuqima salat wa tasuma ramadan wa tutiya zakat wa tahujja albayt in istata'ta ilayhi sabila ká òkú márùn-ún ni ó kà fún jìbìrì ẹlẹ́kẹta rẹ̀ òun náà ni ìgbà wẹ̀ nínú oṣù ramadan torí ẹ̀ ààwẹ̀ inú ramadan à ń fi òpó kan nínú òpó ìsìláàmù nílẹ̀ lọ. kàmá kutiba alladhina min qablikum ọlọ́run ní owó sí ààwẹ̀ lọ́ràn yẹn lẹ́yìn mùsùlùmí lórí gẹ́gẹ́ bóun ọlọ́run bá ti ṣe lọ́ràn yẹn lórí àwọn tó wá síwájú yín nínú àwọn ànábí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti lọ ìjọ ìsá wọ́n gbáwẹ̀ ìjọ musa wọ́n gbàwẹ̀ ìjọ nuhu wọ́n gbàwẹ̀ ìjọ ibrahim wọ́n gbàwẹ̀ tó fi dórí ànábì wa adam aleyhi salatu wa salam kò síjọ kan tí ó gbàwẹ̀ fọlọ́run ìran àwẹ̀ lè yàtọ̀ àwòrán rẹ̀ lè yàtọ̀ àmọ́ ìkóra dúró kúrò níbi jíjẹ mímu àtàwọn nǹkan míì tí máa ń bá àwẹ̀ jẹ́ ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìjànà fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba nù torí ẹ̀ tábà ń sọ àwẹ̀ tó jẹ́ ọ̀nà èèyàn lórí gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ nílé ayé àwẹ̀ rọmọbọ́ọ̀nì ni kò sáwẹ̀ ní ìtọ́jú ọ̀nà èèyàn léwa lórí mọ́ o àfẹ́yí tí yàn bá fi ọwọ́ ara rẹ̀ fà àwọn eléyìí ni la máa ń pè ní alkafarod ìyáàmú alkafarod àwọn àwẹ̀ ìtanràn àwẹ̀ ọ̀ràn pípéyàn dáràn láti lè bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ọ̀ràn tí yẹn dá àwọn àwẹ̀ nù nínú ẹ̀ òun náà ní kafaratu adihar nínú ẹ̀ òun náà ní kafaratu kafaratu liyamin nínú ẹ̀ òun náà ní kafaratu alqatl bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ ọ̀rọ̀mọ̀dánì nìkan ló jẹ́ ọ̀ràn yẹn gbogbo mùsùlùmí kì í ṣe gbọdọ̀ pé yẹn dáná àdáná gbọdọ̀ ọ̀ràn yẹn àbáwọn àwẹ̀ ọ̀ràn yẹn yòókù jẹ̀mọ́ ọ̀ràn ni máa ń bì àfọwọ́fà ni máa ń bì ọlọ́ni la'allakum tattaqun ọlọ́ni tẹ́ ẹ bá gba àwẹ̀ fún wọn náà ṣiṣẹ́ lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí bí muhammad sallallahu alayhi wa sallam ṣe kọ́ yín wọ́n pè ní takwa òun náà ní ibi tẹ̀sí sáàlù ma omer wẹ̀tìnáàbù ma nuhi ìtìsáàlù eh, ma omer wẹ̀tìnáàbù ma nuhi òun ni ìgbàfà fún tọ́lọ́run tó ṣe lọ́rùn èèyàn ìdìnà sí tọ́lọ́run ọba tó ṣe léèwọ̀ àwọn kan ní tí wọ́n pè ní takuwa nìyẹn àwọn kan ní tí wọ́n pè ní takuwa òun náà ni tárùkù ìgbésùsílẹ̀ tarku al-mahzur tarku al-mahzur in tó jẹ́ ìwọ̀ kájìnà sí wà fílù al-mamur ètò wọn pa wá láti ẹ̀rẹ̀ káṣe ẹ̀rí tọrọ wọn nìyí ó súnmọ́ra kanú àwọn tábì yìí òun mú ìtumọ̀ mi wá fún takuwa ó ní tí wọ́n pè ní takuwa àtakuwa takuwa lọ́ọ̀ ó lè náà ní kiri òun náà ní. kéèyàn fáyọ̀ ọlọ́run kábẹ̀rù ọlọ́run pẹ̀lú ìmọ́lẹ̀ ala mìíràn lọ ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni káàsì tọ́lọ̀ ọba ní káàsì àlànúrin mìíràn lọ lórí ìró kan orí lọ́dọ̀ ọlọ́run torí ní a máa pàápàá jùlọ àwa mùsùlùmí a tún máa lékún lórí ọkàn wa bẹ́ẹ̀ ni ó ṣe rẹ̀ kí iṣẹ́ iṣẹ́ bi, iṣẹ́ ná iṣẹ́ àìdá kí iṣẹ́ náà kó kó rọrùn àti ṣe a sì máa nìyẹn lára a máa nìyẹn lára nígbà rọmọdáàni bá di wọlé bẹ́ẹ̀ náà ni iṣẹ́ olóore bó ṣe wulẹ̀ kó le tó kó nira tó a sì mọ ọrọ lọ́rùn láti lè ṣe torí ẹ̀ ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run a máa lékún ni nínú oṣù rọmọbọ́ọ̀nù nígbà tá a bá ń gbààwẹ̀ kódà bí ẹ máa ń gbààwẹ̀ náà fílà a máa dé bá níbẹ̀. àyàmà màdúdàt فمن كان منكم مريضا وعلى سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون رب الله سبحانه وتعالى àyàmà máa do that. ọlọ́run ní àwọn ọjọ́ tó wọn lọ́run fi ní kẹ́ gbà wẹ̀ lọ́rùn àyàn fún wọn ọlọ́run àwọn ọjọ́ tó ló ń kà ní. àyàmà máa dùn dàt máa sọ̀rọ̀ mọ̀kànlélẹ́dà àwọn ọjọ́ tó ló ń kà jẹ̀mọ́ bí nǹkan bá sì ló ń kà nìyí kò sí wàhálà ń bó ṣe wulẹ̀ kó lé tó àmọ̀ nígbà bá fi dijú ká lajú bàbá fi lajú kádìjú àbọ̀sẹ̀ yìí ẹ̀ ọlọ́run sọ gbólóhùn yìí fún wa láti lè rí i pé ààwẹ̀ ramadan kò bá ìnira wá látọ̀dọ̀ ọlọ́run ìrọ̀rùn ìjẹ̀kùn ló bá wà ní àjẹ́ àmà máa jùdà bọ́lọ̀ ní ká máa fi gbogbo ojoojúmọ́ bẹ̀rẹ̀ fún wọn náà lọ́rọ̀ yẹn tí ò lópin àwọn yóò fẹ̀ sílẹ̀ àràmọ́ gbà lọ láì ní àlà àmọ́ ọlọ́run àjẹ́ àmà máa lò dáa ó lóǹkà ó sì lóǹkà lóòótọ́ torí ẹ̀ ó ṣe olè kíṣẹ́ ó le tó ètò wọn gbé fún yàn kí yàn ṣe tó bá ti níye ìgbà tó bá ti níye àsìkò táàfin ṣe jẹ̀mọ́ ọmọ ènìyàn ṣe bẹ́ẹ̀ ni tó bá gbé fún yàn tí ò le tí ò nira tí ò bá ti níye tí ò nígbà ọmọ ènìyàn ṣe.

mọ́ gbẹ́lọ mọ́ gbẹ́lọ mọ́ gbẹ́lọ mọ́ gbẹ́lọ kódà kó jẹ́ kí nǹkan kò ní lè ṣe tó mọ́ gbẹ́lọ kẹ̀. tó túmọ̀ sí dábàá fi ààlà sí a ti ràn lọ́wọ́ a ti dín ìnira nǹkan ní àfijúkú fún eléyìí tọ́lọ̀ fi ń bá wa sọ̀rọ̀ àyà màmá dúdà àwọn ọjọ́ àwẹ̀ ọjọ́ tó ló ń kà ní ó sì ló ń kà lóòótọ́ ó ló ń kà látara oṣù ó sì ló ń kà látara ọjọ́ ó tún ló látara wákàtí tó bá yẹ pé oṣù ni oṣù kan náà nínú àwọn oṣù méjìlá òun náà ni àlóṣù méjìlá ẹyọ kan nínú ẹ lọ́lọ́run ṣe àwẹ̀ lọ́rọ̀ yẹn lé wa lórí òun náà tó ṣe rọmọbọ́n kò wá tán tó dàbọ̀ yẹ pé ó ni ara ń ro ni àwọn tó wẹ̀ rọmọdánì ti ń lọ náà nù bàbá sì lè bẹ̀rẹ̀ rẹ̀ jẹ̀mọ́ kọ́lọ́n kó náà lọ bàbá sì lè gba ọjọ́ kan ó ń lọ náà nù ojú ló pẹ́ sí nígbà wọn fẹ́ gbà tán tọ̀ àmọ́ bá ibi ò gbà àmọ́ bá ti rí àjẹ̀sán àjọ̀sán ìbáwí òní tán ààwẹ́ tán òdúta àjọ̀sán níjọ́ nílò òkè ọmọ ń dùkà kiri gbogbo àdúgbò yìí àjẹ̀sán ìbáwí òní tán ààwẹ́ tán òdúta àjọ̀sán àbí lọ́dọ̀ ti fi ẹ̀yìn bàtà bẹ̀rẹ̀ ẹgbẹ́ ní ibi àgbà títí táàbù títí ayé parẹ́ ni ṣùgbọ́n oṣù lóǹkà oṣù kan náà ni níbàámu sí oṣù oṣù kan náà ni níbàámu sí ọjọ́ nínú oṣù jẹ̀mọ́ ọjọ́ yìí la fi ń gbàwẹ̀ ó pọ̀ ju ọlọ́gbọ̀n ọjọ́ ó kéré jù ní twenty nine mọ́kànlélọ́gbọ̀n twenty nine days or thirty nine la fi ń gbàwẹ̀ ẹ̀ twenty nine days or thirty òun la fi ń gbàwẹ̀ kò sí àwẹ̀ forty kò sí àwẹ̀ fífì kò sí àwẹ̀ bíríbírí kò sí àwẹ̀ bàràbàrà kò sí àwẹ̀ funfun kò sí àwẹ̀ dúdú kò sí àwẹ̀ pupa twenty nine or thirty days ó la fi ń gbà rẹ̀ ó pọ̀ jù thirty days ó kéré jù twenty nine tọ́ ṣé gbogbo twenty nine or thirty days yẹn láwa fi wá gbà rẹ̀ rárá ọ̀sán là máa ń gbà rẹ̀ alẹ́ àti ń gbà rẹ̀ lálẹ́ alẹ́ nìkan máa jẹ mọ́ mùsùlùmí wákàtí tí ń bẹ lódidi odidi ọjọ́ kan á ní mẹ́rìnlélógún ni mẹ́rìnlélógún twenty four hours olóńgbẹ ní èdè tó bá ti dá sí méjì ìdajì rẹ̀ la fi ń gbàwẹ̀ agbàwẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ wákàtí mẹ́tàlá àbí méjìlá la ń gbàwẹ̀ tó túmọ̀ sí pé àyàmọ̀ màdùdát àṣàrù àlmàdùd àlùwàkì àlmàdùd àtàhàd àlmàdùdát. Allahu akbar ẹwù ìdẹ̀rẹ̀ ọlọ́run lórí mùsùlùmí àwọn kan lè rí wọn náà rẹ̀ tó máa ń gbà wọ́n máa fún wọn ni wọ́n sì bu ìtọ́jà bá ní kan bú ìtọ́jà bá rí fún wọn náà ni wọ́n gbà kò sí pé báyìí eléyìí ò sí nínú Islam ọlọ́run a fi ní فمن كان منكم مريضا wọ́n lẹ́ni kẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ tí àárẹ̀ mú ó rẹ̀ kò ní àlàáfíà tó nǹkan àárẹ̀ mú ní àárẹ̀ wo àárẹ̀ tó já sí wípé ó ṣeé ṣe kẹ́ni nì tí àárẹ̀ ń padà wá lọ àbí àárẹ̀. bẹ́ẹ̀ ni kó fi sílẹ̀ títí tí ìfàyè lẹ̀ ìran àárẹ̀ ti máa ń ẹ̀dá kò jù bá ń lọ abẹ́lẹ́ máa fẹ́ ṣe wá bóyá ni ó wá yóò lọ bíi táífọ́ọ̀dù bíi màlẹ́ríà bíi ara ríro bíi bíi àwọn náà ti mọ eléyìí mi àwọn eléyìí máa wá wọn máa ń lọ ni ẹnìkan kì í ní màlẹ́ríà sí èkú ẹnìkan ẹ lè gbádùn kúrò mẹ́ o títí títí jáde kúrò láyé ara àárẹ̀ tí máa ń wá tí máa ń lọ ni àárẹ̀ àlejò ni àárẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àárẹ̀ onílé tó dájú pé tó bá ti lè wá kì í fi nílẹ̀ àfìgbà tí èèyàn bá tó jáde kúrò láyé àbẹ̀lẹ̀ ọ̀kan náà kó má fẹ́ àárẹ̀ ìṣẹ̀rẹ̀ oníkàlùkù wa àtàlejò àárẹ̀ àti orí àárẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀kan náà kó má fi kàn wá ṣùgbọ́n ti di eléyìí ọlọ́run fọwọ́n kẹ́nà mí nǹkan mọ̀rí bọ́ ọlọ́run ẹnikẹ́ni tí ààrẹ bá mú nínú yín aláàárẹ̀ wo ni ẹni tó dá sí pé ààrẹ títí ẹ̀ ààrẹ àlejò ni àlejò òun lọ́lọ́run bá wí torí ẹni jẹ́ pé ààrẹ títí ààrẹ onílé ni ààrẹ tí ò ní sílẹ̀ ah ìtọ́nà mú wá lẹ́yìn rẹ̀ kò bá wí o ọlọ́run ní bàbá kẹ́nà mí nǹkan mọ̀rí bọ́ wọn lọ lẹ́nikẹ́ni tó bá rẹ̀ nínú yín àwọ̀ àlà sáfàrin abẹ́ni yẹn bẹ lórí ìrìn àjò fa iddatun min ayamin ukhara lórí ẹni bẹ́ẹ̀ yóò dá padà lẹ́yìn oṣù Ramadan torí ẹ̀ tó bá yẹ pé àárẹ̀ onílé àárẹ̀ tó wọlé tí ó fìyẹn lẹ̀ dókítà sọ fún yẹn pé ah hadha al-marad la yurja bar'uhu àárẹ̀ yìí kò ní fi ilẹ̀ bàbá o bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ àlàáfíà nǹkan ni ẹ máa lò nǹkan ni ẹ máa jẹ ní wákàtí méjì méjì méjì ẹ̀yà máa mójútó tó láàrẹ̀ yóò ní fìyín lẹ̀ àárẹ̀ àlejò àárẹ̀ onílé òun nìyẹn ṣùgbọ́n àárẹ̀ tó yẹ pé ó wá tí ó lọ irú ẹni bẹ́ẹ̀ ẹni bá ní àárẹ̀ tó wá tí ó lọ bí malaria ara ríro táífọ́ọ̀dù irú ẹni bẹ́ẹ̀ tó ti wípé kóun fi ààwẹ̀ kún àárẹ̀ tó ń ṣe òun ìnira yóò kún ìnira torí ẹni bẹ́ẹ̀ kó fà wẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni nínú oṣù ramadan tó fi ilẹ̀ àmọ́ fàídà tó mi náà yá mi náà kọ́ ọlọ́run ní kó ta padà lẹ́yìn oṣù ramadan nígbà ramadan ni bá kásẹ̀ ńlẹ̀ yóò da padà tọ́lọ̀ ń sọ fún òun torí pé kò lè gbà kò lè kó papọ̀ àmẹ́tẹ́rẹ́ pé tọ̀ àárẹ̀ ti ẹ̀ àárẹ̀ onílé ni àárẹ̀ tí máa ń múni tí kìí fi nílẹ̀ ni bẹ́ẹ̀ tó ní kidney problem àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àárẹ̀ tí kìí fi nílẹ̀ àbẹ̀lọ́ lẹ́ẹ̀kan sí ọlọ́kọ́ máa fi àárẹ̀ kan oníkálukú wa tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá ìfẹ́ níbẹ̀ ọlọ́run ò ní kó dá wàlúù sàlám kò ní gbà àwẹ̀ padà lẹ́yìn rọmọdánì o yóò bọ́ aláìní ní àwọn ọjọ́ tó fi láǹfààní láti gba àwẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni arìnrìn-àjò ìran mẹ́ta ni wọ́n alákọ̀ọ́kọ́ olè tó dá sí pé ìnira kò lè fi ìnira ìrìnàjò kó fi gbà àwẹ̀ ẹni tí ò lè fi ìnira ìrìnàjò tí ò lè fi gbà àwẹ̀ ìran sọnù nínú àwọn aláàárẹ̀ nínú àwọn arìnrìnàjò nìyẹn torí ẹ̀ ìrìnàjò tá a rí ni ẹ̀mọ́ ìyá ni with any means of eh, transportation ti yàn lò ìnira ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní asafaru tètè àtúnbíyàn azad ó ní ẹ̀rí ìrìnàjò ah ìpín kan nínú ìyá ni fàìlẹ̀ ọkọ́dọ̀ àádókùn náà gbogbo ẹni tẹ́ bá máa ní ìrìnàjò tẹ́ bá ti rìnrìnàjò lọ oní falẹ̀jẹ́jú ilẹ̀ àhàlẹ̀ yìí oní kẹ́ẹ̀yà tètè kẹ́ẹ̀yà tètè padà sílé yín torí pé ìpínkàn nínú ìyà òun náà ni àárẹ̀ òun náà ni ìrìnàjò kódà kí èèyàn ti tíráàpù lọ Canada ó tíráàpù lọ kàfàǹṣà ó lọ Amẹ́ríkà àjò lè dàbí ilé àní màmá àní bàbá àwọn àgbàgbé wọn yányànyán torí pa ti wà ń lèbó ọmọ àlèlélé yòó alámọ aníyàwó alẹ́gbọ̀n alábúrò àwọn àgbàgbé torí pa ti wà ní ìlú èbó ọmọ àlè náà tún lélé yòó náà ẹni tí wọ́n dẹbi nínú torí ẹ̀ kò sí bí àbájọmọlúwàbí bílé òṣèlú máa pè é ìyá kan náà nù ṣùgbọ́n ti di bí arìnrìn àjò rí wípé tòun ti nira tí ń bẹ níbi ìrìn àjò owó ò lè fi ààwẹ̀ kú. tó bá ti pé òun lè fi ààwẹ̀ kún á kó fàwẹ̀ ẹlẹ́ ìpele kan ni nípele àwọn àmì àdì ìkànnù ẹlẹ́ẹ̀kejì òun ni arìnrìn àjò tó ní pé tóun bá fi ààwẹ̀ fún ìrìn àjò ààwẹ̀ fún ìrìn àjò òun lè ṣe tòun ti fóun travel òun lè ṣe ààwẹ̀ fún ó ti rí lọ àbújá bẹ́ẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ ló gbé lọ ó sì mọ̀ pé tòun ti bẹ́ẹ̀ òun lè gbàrẹ̀ pẹ̀lú ẹ̀ kò sá burú bẹ́ẹ̀ kò sá burú bẹ́ẹ̀ àbó ti bí yìí eh, Pakistan pẹ̀lú pléènì ó sì gbàrẹ̀ lọ́wọ́ kò burú bẹ́ẹ̀ àwọn bó ṣe léwọ̀ fún tó ló mọ̀ yìí pé òun lè fi ìnira àwẹ̀ òun lè mẹ̀ntẹ́nì ẹ̀ pẹ̀lú ìrìn àjò pẹ̀lú ìnira ìrìn àjò tí yàrá sì máa fún yàn lè ṣe bẹ́ẹ̀ ó dáa fún kó gbà á kó mọ̀ fi lẹ̀. ẹ̀rẹ́rẹ́ kẹta òlẹ́dẹ́dájú pé òun ò tiẹ̀ wulẹ̀ wo ìnira àbí ìdẹ̀kùn ọlọ́run kó wọn ti já ní ìrìn ọlọ́run sì ní tẹ́ bá wà lórí ìrìn ọlọ́run ní ìfàwẹ́lẹ̀ òun ó lè gbá o kò gbá ó lè gbá kò gbá ẹni kò lẹ́sẹ̀ tó bá dárí ìrìn àjò ìpele mẹ́ta tó ń bẹ nìyí torí àmọ́ wò bẹ́ẹ̀ ni kí ló lè di plane kí ló lè di travel láti bí síbẹ̀ gbogbo kan ti rọrùn ẹ plane yìí bọ́ọ̀mù àti ní fún bọ́ọ̀mù ẹni plane gbé nàìjíríà ó kè é ń tàwé nàìjíríà wọ́n ti fẹ́ ó ti wà nìkan bí aago aago mẹ́fà ó ku ọgbọ̀n ìṣẹ́jú tí èsì ní nàìjíríà oní plane air take off àìsí ìfinu láì má sì jẹ́ sí pé òru wọ̀ plane wa take off tó bá gbéra nígbà tó gbéra tó tètè sánmà síbẹ̀síbẹ̀ nǹkan òru sì ó sì rí oòrùn ó sì rí oòrùn ẹ ní plane bá ní jìnnà ló bá padà ní kóòtù láti rí pé aago méjọ àárọ̀ làwọn wà kí ló dùn yóò mọ̀ gbà lọ́nà ni yóò mọ̀ gbà àwọn ọmọ nàìjíríà ní ọmọ nàìjíríà ní ọ̀nà òótọ́ àmọ́ ti dára àlù kọ́ńtì alágo mẹ́jọ yóò mọ̀ gbà lọ ni tó ẹ wo ní bọ̀ nígbà tó wà nàìjíríà látàgò márùn nígbà tó fájà rí tó là ó kó mọ̀ṣẹ́ ní kí èsínú ní kílèmí gbéra irú ẹni yẹn nìyí tó bá wá ẹ̀ka tó wá fi látàgò mẹ́jọ àárọ̀ bíi tẹ́gbẹ́ ọlọ́run mọ́ tó ń sọ ọ̀kẹ́nà mi kò mọ̀ rí ìdọ̀ àwọn àlà sáfárí fa ìdàtúmí àyà mi ọkọ̀rọ̀ torí ẹ̀ ọ̀nàdì ìpínyà jẹ́ arìnrìnàjò tó bá wù ú láti fàwẹ́lẹ̀ ó lè filẹ̀ tó bá sì mọ̀ pé òun lè gbà á tí ò ní bí nira fún ó lè gbà á àmọ́ tó bá rí wípé tọ̀ kó fi ìnira ìrìnàjò kó fi kún ìnira ààwẹ̀ kò lè rọrùn fóun kó filẹ̀ tó sì rádi pé wọ́n mọ̀ pèrò àti ah, dé iṣu kan báyìí ọ̀nà bọ́lẹ̀ o ọláwẹ̀ tí yẹn tẹ́ni yẹn gbà kò gbọ́ràn mọ́ èyí ti di àti dé ìlú kan o àti dé ìgbìlẹ̀ ìlú rẹ̀ kódà ó dé orí airport gan-an bàálù bàálẹ̀ ó páàkì báyìí ó bá tún jókòó sínú pílẹ̀tì àfà ẹ bọ́lẹ̀ hmm? Hmm? ó bá ń ṣèrànà látara ibi ọlọ́run àbò òfẹ́lẹ́ yìí ká ní ara wa lára torí pé a fẹ́ gba àwẹ̀ tọ́lọ̀ sì fún wa láǹfààní láti fàwẹ́lẹ̀ ẹgbẹ́ bí kọ̀ǹdíṣàn wa anagba muhammad sallallahu alayhi wa sallam àwọn kẹfẹ́rí wọ́n palẹ̀ mọ́ láti wá bá àmì jagun wọ́n mọ̀ mọ́ fi sínú àwẹ̀ ní oṣù ramadan wọ́n ti mọ̀ pé àwọn mùsùlùmí àwọn ń gbàwẹ̀ wọ́n mọ̀ pé oúnjẹ kọ́ ni mùsùlùmí máa fi ń jagun sójú ọ̀nà ọlọ́run kì ṣe oúnjẹ ìmánì ni ìmánì ni torí ẹ̀ gbogbo tánàbí jà ni táwọn sàbí jà ni táwọn sábì jà ni nínú ìtàn ìsìláàmù tó bọ́ sínú ramadan gbogbo ẹ̀ ọlọ́run máa ń gbé mùsùlùmí lékè ni ṣùgbọ́n níjọ́ yìí anábì sallallahu alayhi wa sallam ó wá rí pé nínú àwọn tí wọ́n bóun rìnrìn àjò lọ́jagun àwọn míì gbàwẹ̀ ẹ sì mọ̀ ẹ bá sọ fún wa bí ẹ bá rí i pé ìnira ìrìn àjò àti ìnira ààwẹ̀ kò rọrùn yóò fi ààwẹ̀ lẹ̀ yóò san gbèsè lẹ́yìn sọ̀rọ̀ mọ̀dánù yìí so àwọn tí wọ́n bá nàbí ìrìn àjò táwọn gba ààwẹ̀ torí à ń gbà ní ànábì ò gbàwẹ̀ gbàtí ànábì ò ní gbàwẹ̀ tó bá rìnrìn àjò nínú oṣù rọmọgbọ́n sallallahu alaihi wasallam àwọn arípa àwọn èèyàn pélé àwọn kan lórí tán rọmi lé wọn lórí tán ti dákú arábìnrin kí ó ṣàwọn eléyìí ó ní wọ́n gbàwẹ̀ ẹni ìwọ́n tánà bíbí ni ó ní ọ̀làyíká alóòsọ̀t ọ̀làyíká alóòsọ̀t ọ̀làyíká alóòsọ̀t ó lẹ́yìn tẹ́ ń gbàwẹ̀ tẹ́ẹ̀tì já ní ìrìnàjò tẹ́ẹ̀tì mọ̀ pé ó ní lára tẹ́ẹ̀tì já tọ́lọ́ sì fún yín láǹfààní kẹfà wẹ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ nìyí lóṣùwárí lẹ́yìn sàmínà lè bẹ́rẹ̀ àṣùyá mo fi sọ̀fà kì í ṣe lára pé a fẹ́ lọ́hùn a nífẹ̀ẹ́ ọlọ́hùn a mọ ọlọ́hùn sí òun ni kéèyàn máa gba òwe tó bá ń bẹ lórí ìrìn àjò pàtàkì jùlọ tó bá wà pé ìrìn àjò ń kọ́ kò lè papọ̀ mọ́ ààwẹ̀ so tó nídìí eléyìí jẹ́ mọ́ mùsùlùmí tá a bá já ní ìrìn àjò tá a bá mọ̀ pé kò ní ní wá lára àgbà tí ó bá ti ní wá lára àfilẹ̀ tó bá sì wá oníwálá kò ní wálára àlèmọ́gbà ọlọ́run ti ṣàánú wa àmọ́ fa'iddatun min ayyamin ukhra ọlọ́run ní ká dá a padà lẹ́yìn oṣù Ramadan. وعلى الذين يطيقونه فدية طعام مسكين ọlọ́run ní ẹ̀rí àwọn tó dá sí wípé yòókì kúnà hù ó ní wọn lára àti gbà ó ní wọ́n lára láti gbà àwọn ta ni ìran àwọn èèyàn mẹ́ta ni ó ti ẹ̀já sí pé àìkú ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn ní mímọ̀ léwu lórí alákọ̀ọ́kọ́ ìsìnkú náà àwọn náà ni àṣekú alìkẹ̀bí alìmọ́rìn àti àṣekọ̀tún àjùlù àgbàlagbà lọ́kùnrin lóbìn tí wọ́n ti dàgbà tí wọ́n lè gbà á àwọn tó dájú pé láàrin wákàtí kan sí méjì wọ́n gbọ́dọ̀ mọ fi nǹkan sẹ́nu ó kéré jù ó mọ ọmọ omi ó mọ ọmọ omi ó wọ̀n jẹ bisikíìtì àwọn àgbàlagbà àwọn kanu ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn alihawamilu àwọn tí wọ́n lóyún tó dájú pé àwọn lẹ́yìn ni ah, wọn ò lè pa oyún papọ̀ máa wẹ̀ wọ́n gbìyànjú ẹ̀ wọ́n gbé lẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ wọ́n gbìyànjú àti gbà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ah kíní yóò ṣe papọ̀ bíríbírí làwọn barabara là ń rí yálà òun páyà ara rẹ̀ àbó ń páyà oyún rẹ̀ àwọn ìrìn ẹlẹ́kejì ìrìn ẹlẹ́kẹta òun náà ni àwọn tí a máa ń pè ní alimọ́rọ̀dé òun làwọn tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ àwọn tí máa ń tọ́mọ lọ́wọ́ àwọn náà nìyí náà máa rí wípé àwọn ò lè papọ̀ wọ́n bẹ̀rẹ̀ ó nira ah ọlọ́run nìkan filẹ̀ wọ́n fi ààwẹ̀ wọ́n filẹ̀ àwọn mẹ́ta àwọn onímọ̀ wọ́n tún wá fi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú gbẹ̀ tó bá dá sí pé challenge tó ní nínú oṣù Ramadan challenge ni kò lè papọ̀ mọ́ kó gbáwẹ̀ yóò fi ilẹ̀ lẹ́yìn oṣù Ramadan nìkan yóò dá padà bẹ́ẹ̀ rẹ̀ tó dá sí pé iṣẹ́ tí ó ń tara rẹ̀ jẹ wọ́n wá fún ní táàkì tó lé tí ó sọ̀rọ̀ náà míì tí ó gbàjẹ́ ètò Ramadan nìkan wá fi táàkì sí ó bùkátà láti ṣiṣẹ́ iṣẹ́ agbára tí ó sì dé ṣe láì mọ́ sójú ẹ̀ ṣe lẹ́nu yẹn kí ló ṣe yóò fà wẹ́lẹ̀ yóò ṣe táàkì ní lẹ́yìn ramadan yóò san gbèsè so ọlọ́run ní àwọn eléyìí ni wàhálà lẹ́bí náà yóò ti kú náà ọlọ́run lẹ́yìn ní ẹ̀ ní kàfá láti lè ṣe ṣèdíyà tó tọ̀ àmọ́ muskin aláìní lẹ́bọ̀ọ́ yìí là ń pè ní fídíà fídíà òun ni ká fún mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin ká fún wọn lóúnjẹ ìjókòó oúnjẹ ìjókòó kan ká fún wọn jẹ oúnjẹ àjẹyó oúnjẹ ìjókòó kan á fún wọn jẹ ṣèbí àtúntò àmú miskin á sì bẹ aláìní kan ọjọ́ kan aláìní kan ọjọ́ kan ìwọ ló wá mọ iye ọjọ́ tó fi bí ẹ̀ bá fàwẹ́lẹ̀ ní ilé ìgbà fún arúgbó tó lè gbàwẹ̀ rárá gbogbo oṣù rọmọdán ni yóò fi bára ìlú bẹ́ẹ̀ náà ni olóyún bẹ́ẹ̀ náà lẹni tó tọmọ gbogbo àtúntàn fi sílẹ̀ wọn á bọ́ aláìní ìyẹn lọ̀rọ̀ tó lékè ní ọ̀rọ̀ àwọn onímọ̀ wọn ni á fún wọn lówó wọn sì máa fún wọn lówó oúnjẹ oúnjẹ là á fún wọn ó lè jẹ oúnjẹ tá a sè àbí oúnjẹ ó kó oúnjẹ tá a sè ìrẹsì tútù àbí ìrẹsì sísè tó ẹ pé ìrẹsì tútù ni tọ̀ múdù kan múdù mẹ́rin la fi yọ jákà la fi yọ jákà tó fìtìrì múdù ẹyọ kan òun ní bẹ fún ọjọ́ kan nínú Ramadan so ẹni tó ní ààwẹ̀ ọjọ́ márùn-ún lẹ̀ ó ní ààwẹ̀ ọjọ́ márùn-ún tí ò lè gbà tó yẹ kó bọ́ aláìní aláṣẹ múdù márùn-ún òun ni lè lò múdù márùn onítọ̀hún ni ó lò so múdù kan nìyí ó ṣe dédé thirty two point eight or two point seven grams kg kilograms fàmọ́n tàtọ́wọ́ àkàìrọ̀n fọwọ́ àkàìrọ̀n la ọlọ́run lẹ́nikẹ́ni nínú yín tó bá gbìyànjú láti gbà á olólórí wa ń ta sùúmù àkàìrọ̀n lẹ́kùn ọlọ́run kẹ́ ẹ̀ gbà wẹ̀. olólóore fún yín ẹnkúntún tààlàmùn tẹ ẹ bá mọ ọlọ́run ní kẹ ẹ gba àwẹ̀ olólóore fún yín tòtòrí ìdí eléyìí lára òfin ọlọ́run bá Allah subhanahu wa òun náà ní eléyìí lórí oníkàlùkù wa insha Allah àmọ́ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ó yẹ a fi wọnú Ramadan àbí. àbẹ̀lọ́run kọ́rọ̀ kó ṣọ́wà jùgbà náà lọ ọ̀làlà haúlọ̀ wà láàkú wọ́tá ìlàbìlọ́ a gbìyànjú láti mú ẹ̀kọ́ náà dópin ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ wasallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbatihi wa mawala wasalaamu alaykum wa rahmatulahi wa bèrè kan àbí kejì àti béèrè ìbéèrè wa. alaykum salaam ẹni tí ó ń gba àwẹ̀ oníbáwò ni ó ṣe yọ ẹnu nù tí ó tún fi mú nígbà tí ó bá ń gba àwẹ̀ bá a ṣe máa ń ṣe náà ni ustaz bá a ṣe máa ń ṣe nígbà tí ó sa àwẹ̀ bá a ṣe máa ń ṣe náà ni á omi sẹ́nu á sẹ́nu á mú ìka wa yìí méjèèjì yìí omi á wà ń bẹ̀ òun láwọn akíbọnú wo mú á ṣàtẹ́gùn fàṣímú á wà mú ilé ìka méjèèjì ilé á gbé sórí mú á wà yé ilé á wà fàṣẹ́gùn pè padà. àmọ́ tí èyí tá a gbọ́dọ̀ ṣe òun náà ló wípé omi tá a máa lò gbọ́dọ̀ pọ̀ sódípà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tí tó bá ní ṣe pẹ̀lú ìbá imú wa lò ìbẹ́nu wa lò ní àkùtà àbá ń gbáwẹ̀ agbọ́dọ̀ wà very careful torí pé bàbá jẹun náà nìyí bàbá ọ̀rọ̀ òkèlè ní jẹ́ ẹnu náà nìyí ó gbégbà bá sì rán oúnjẹ sí ìníjẹ náà tí ẹ bá gbégbá mú yóò padà já sí àjẹ ẹnu so imú àti ẹnu wọ́n padà pàdé ní àjà ẹnu agbọ́dọ̀ wà very careful alẹ́ yìí wọ́n òun náà sì bá wa sọ̀rọ̀ náà lè ní wà bá lè fẹ́ ìsìnṣá ilà àtàkùnà sọ ìmà anábì ní tẹ bá sàlùbàlá ẹ̀rẹ́kùn mi kó mọ pọ̀ àmọ́ ò tẹ bá ń gbẹ wà lọ́wọ́ ò tẹ bá wà láti máa wẹ̀ ò ẹ bá dẹ̀kùn mi yẹ púpọ̀ kò dẹ́ bó ṣe jẹ́ náà. Wọ́n sọ wípé láti àkókò yìí èèyàn lè ní àníyàn rẹ̀ ẹ wá ń bèèrè lọ́wọ́ ìgbésí tó dé ìgbé ìgbé ṣe ẹ̀rí báwọn lọ́la rágbà àádáre pé ó ti láàdìyàn rẹ̀ lágbà nínú kọ̀dẹ̀ rẹ̀ wá pé kọ́tọ́ sí láàdìyàn èyí nínú ọ̀pọ̀ ló máa wà àtẹ́rẹ́ lè dé ẹwà dé pé ṣe máa gbà rẹ̀ lọ́la kẹ́ ṣe máa gbà ẹ máa ẹni tó ń bi pé tí ìjọba ìlọ́la tó bá níbẹ̀ ni ó ti lọ́la àníyàn ti síwájú ọ̀rọ̀ tó sọ kò yé bẹ́ẹ̀ wí á ah, àbá bẹ́ẹ̀ fún ẹ ní ẹjọ́ lòun ó fún yàn ní nǹkan ó ti bẹ lọ́kàn rẹ̀ bọ́ ló bá wà. ipò yàn sọ ipò yóò sọ síta kò túmọ̀ sí nígbà tó sọ síta yẹn gangan ló mú àníyàn wá àníyàn ti wà lọ́kàn síwájú tó bá tilẹ̀ ètò ìpìlẹ̀. Wọ́n káwọn ìlú ìjẹ́ ìjọba yìí àwọn tó máa ń dà níyàn ìyẹ́fà bí kan. àwọn tí wọ́n ń dà níyàn àníyàn ti wà lórí ọkàn fún ọmọ sọ tó ń sọ wórówóró tó ń sọ lórí ẹni tó wà lórí ọkàn ìyẹn tó lọ́wọ́ fi bá wọn lò ọlọ́run ò fi ok bá díẹ̀ ní nàwẹ́tù sọláàtù gìsáyì sọláàtù gìsáyì gìsáyì tààlà ọlọ́run bá wo èyí tó ń pè láti níyàn yẹn nìyí ọ̀rọ̀ tó sọ ẹgbẹ́ kò sí kí torí pé lọ design ni lòun kí but in tó fẹ́ kí ó ti mọ́ lọ́kàn yẹn lọ́lọ́run ti gba ìran ṣáì rẹ̀ ṣókèlè ọ̀rọ̀ àníyàn simple ó sì nísìnyí àbá àbá ti parí wáàsí níbo ló ń lọ ẹ ò mọ̀tẹ́lẹ̀ àní àti mọ̀tẹ́lẹ̀ àti bóun wáàsí à ń lọ lẹ́ni so ìsọjáde lẹ́ni lẹ́ni yìí expressing tó wà lọ́kàn wa ni so ìsọjáde yẹn kì í ṣàníyàn kì í ṣe àníyàn àníyàn ni tó ń bẹ lórí ọkàn àníyàtul muhadduha alqalb biha alfasadu bí alfasadu wal khairu fil amal tábà àwọn iṣẹ́ tó da iṣẹ́ tí ò da àtàrà àníyàn ni gbọ́dọ̀ àníyàn wà orí ọkàn kì í ṣe ẹnu torí ẹ ẹjọ́ nínú ọwọ́ ẹ̀sìn sọ́dá sí gìṣáyìí tọ́lọ̀ bá ní kó wo jù járe ọlọ́run fún wa àti àwọn ẹgbẹ́ àkáǹtì ọ̀hún àwọn náà wọ́n gbà fún ọlọ́run àgbà fún pé èyí tó ń sọ yẹn kọ́ làníyàn àníyàn gẹ́gẹ́ ló ń bẹ lórí ọkàn rẹ̀ fún ìfẹ́ sí lọ́run pẹ̀lú ọkà mẹ́rin tó sì mọ̀ pé òṣù járe fẹ́ kí ah. láti ti bá ọ̀dà ìwòye ọ̀ṣẹ̀ ìdílé pẹ̀lú ọ̀ṣẹ̀ kò méjì traction ṣé pé ẹyẹ rẹ̀ ṣé nígbà náà àlàsìkò yẹ ìwà mú mi kọ́ ọ̀ ṣé pé ẹyẹ rẹ̀ ṣé àníyàn rẹ̀ pé ó ti lẹ́nu ṣe pé náà àníyàn náà ni <laughs> òye ni èyí tó distract yẹ èyí tó dàbàtì àyè èyí distraction ni tó dàbàtì àníyàn àníyàn lòun náà so tó lè yẹ tó bá ti fẹ́ kírun yẹn náà àníyàn ti padà gbé kúrò ní distraction bọ́ sí inú yẹn bí àpẹẹrẹ nísìn ìyẹn sálùwàlà tó fẹ́ lọ sí jẹ́mọ́ mọ́síláṣí kó mọ̀ fẹ́nu sọ àmọ́ nítorí ìsàlùwàlà òun náà sì mọ̀ ó wá jáde kúrò lé wọ́n jáde kúrò lé ló bá rí ló bá rí pé àwọn ará àwọn ọmọ táwọn ń bẹ̀ ládùúgbò iwájú òṣèlú tó ti iwájú ìṣe lọ ẹ̀yìn wá ṣe padà sí ṣẹpá àníyàn rẹ̀ gbọ́fẹ́ lọ kí jẹ̀mọ́ mi ó ti padà sílé báwọn ṣe bó ṣe ń ṣe yẹn àníyàn ti change lórí ọkàn ó ṣàmọ̀ bí ó ṣàmọ̀ bí ó lọ àbí òmọ̀ bí ó lọ ó sì sọ pé òun lọ kínú ilé ó ti tàn ìnámọ̀lá àmọ́lùbí nìyà gbó mo ṣe dáàbà sí pátá àníyàn ní máa ń gbáwájú kò sí ẹbí yóò ṣe táwọn ò ní gbáwájú téèyàn ò ní mọ pé nǹkan báyìí mo fẹ́ ṣe téèyàn bá ti mọ gbogbo iṣẹ́ pátápátá Ibn Jawzi rahimahullahu ta'ala nínú tẹlifíṣù Iblis ọ̀nà tí ṣètọ́ni máa fi sí àwọn èèyàn náà olórúkọ sí dáàbà ó wá mú wá bẹ́ẹ̀ pé pé máa tó ń sọ̀rọ̀ pé láàrín ọ̀nà náà ni kí ẹ máa sọ nàwẹ́ àfáàtà sọ yìí tí ó ti kú ti pẹ́ o ó ti kú sódì lọ́jọ́ ọgọ́rùn-ún ọdún mẹ́jọ sí mẹ́sàn-án tó ti kúrò láyé ó lára ọ̀nà tó ṣètò ọ̀nà ìmọ̀ọ́dún ṣàrìn lọ́nà ní ọmọdé ọ̀nà wẹ́ẹ̀tù ọ̀nà wẹ́ẹ̀tù ó ní kùsọ́ ọ̀nà ìmọ̀ọ́sọ bẹ́ẹ̀ àti àwọn mùgá falù àwọn òkòrí ó ní àpẹẹrẹ ẹni tí ó ti rí ọ̀rẹ́ ẹ̀ tipẹ́tipẹ́ ọ̀rẹ́ ó ti rí tipẹ́ ìyẹn rìnrìn àjò lọ ọ̀rẹ́ rẹ̀ wá dé ó wá rí ọ̀rẹ́ rẹ̀ lọ́ọ̀kan ṣe pé nínú àdámọ́ ni pé yóò dìde láti lọ ó wá dìde wọn ni ìnáwó ètù ó dàníyàn láti lọ pàdé ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ inú ìjà ọdún ní ádámù gẹ́fàn ẹni ni òpònú lórí òpònú ni torí pé ó dáàdì kó dìde ó ti mọ tó fẹ́ lọ ṣe ó rà bọ́ sí mọ́ ìnáwó ètù á ní oríkìá ọ̀rẹ́ mi ó ní láti tráwù ní ìlú mọ̀dínà níjọ́ òun ní mọ́ṣáláṣí mọ̀dínà ará oko kan wá kírun mọ̀dínà ó wá bẹ́ẹ̀ nìkan mọ́ṣáláṣí tí yẹn tí yẹn náà fẹ́ kírun wá ní a ah, káwọn ti ẹ̀gbẹ́ kírun jẹ̀mọ́ ṣẹ́gbọ́ ìgbà tí ẹni tí ó tóun tó bá mọ́ṣáláṣí yẹn òun ló fẹ́ lídìí nu wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nu. wọ́n ní nàwẹ́ẹ̀tì sọ̀láta ó sọ orúkọ orin yẹn bíláì dàhálà arúgbó àwọn òbí à eléyìí ò gbádùn ó tún ọlọ́run ò mọ kó bẹ́ẹ̀ lẹ́nu tí òun mọ kó bẹ́ẹ̀ tì lẹ́nu ọ̀dọ́ alẹ́jọ́ aláwa ìlú wọ́n ti dà láwà àtúbá ó fi ọdún yìí sí ọdún ọdún táwa ń bẹ̀ yóò fi sí àti oṣù yìí àti ọ̀sẹ̀ yìí àti fi ẹ̀yà àà tó pọ́síbù rẹ̀ tí bàbá pọ́síbù ló yẹ pọ́síbù náà jù ẹ wo rọ̀ so ọ̀rọ̀ àníyàn nǹkan tó simple ni kò sí yàtọ̀ láàrin àníyàn ìṣiṣẹ́ àti ìfijọ́sìn àníyàn làníyàn jẹ́ ṣùgbọ́n ṣùgbọ́n àníyàn ti àníyàn ìjọsìn ọlọ́run nìkan là á mọ́ fún Allah subhanahu wa ta'ala nìkan ni nígbà tá a bá fẹ́ jáde kúrò ní àìdè ní wáyé tuntun afẹ́ jẹun àìṣe nàwọ́ ètù afẹ́ lọ gba sálárì àìṣe nàwọ́ ètù afẹ́ lọ jà àṣọ nàwọ́ ètù àṣọ wọn fẹ́ kásùmà táwọn àṣọ nàwọ́ ètù <laughs> ẹ̀gẹ́dẹ̀ tó sì dá sí pé kò sí tá a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ nìyàn torí rẹ̀ pé tí èsè wòrè gẹ́gẹ́ bí ọmọ nìyàn tí ò sí lójú oorun gẹ́gẹ́ bí ọmọ nìyàn tí èsè ọmọdé àníyàn gbà wájú náà. Thank you méjì rẹ̀ bá ṣe ṣe ìjẹ́ kò fún wa pé mọ́n kan sọ tó lóun kan dé nípa pé tàbá fẹ́ jẹ́ ìyàwó wípé náà ló máa ṣe ìṣòro ẹ̀yìn wa fún ìdásí sí i pé ìlú sọ̀tà pé lórí kan ní máa ní pé ẹni bá ti tó lọ àná pé wọ́n bá ṣàpàtà ìdá àwọn ìwà dé pé ṣé nígbà tí ẹ ń lọ pẹ̀lú ọ̀rọ̀ tí màmú yẹn sọ kò gbọ́ kò lọ tó bá dá sí pé ìmọ̀mù yẹn nìyí kìí àdìsí ò tiẹ̀ lọ lórí ẹ̀ náà ó sọ nípa ìgbé ìjẹ́kẹ̀ẹ́ pẹ̀lú olórí olórí kan nìyẹn máa ní nílùú tọ̀ àti wá gbéjẹ ilẹ̀ pẹ̀lú olórí kan ẹnìkan wá tún dìde gbóhùn náà lórí kùn gbà fún lórí eléyìí olórí èkejì yẹn ànábì sọlọ máa fọlá ní kó lórí àkọ́kọ́ kó gbìyànjú àtàwọn aráàlú tí wọ́n pa ìdọ́sọ nìyẹn kì í ṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ títí pé òkè olórí kéde yìí tó gbà báyìí kan dórí wà tí wọ́n fi róṣù kẹ́nìkan tó wá sọ pé ọjọ́ báyìí báyìí ni wọ́n mú àwẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìfowó nídìí fún wọn pa ẹ̀wọ̀n ló yẹ fún wọn ìjìyà ni wọ́n fi jẹ wọ́n fi pamọ́ sẹ́wọ̀n ni yóò sì mọ ṣiṣẹ́ àti kára mọ́ àmọ́ àti sìn ẹ̀rìn ó ní pẹ̀lú yíyan khalifa tòtí àdìsí mi ẹ̀mú ẹ̀ ó ní pẹ̀lú yíyan olórí ìlú kìí ṣe eh, ìgbé ìdájọ́ kalẹ̀ ètò wà láàrin méjèèjì náírà sọ̀rọ̀ láàfin sọ ẹ̀dẹ̀ nìyí òun ni gbogbo òun náà lò ẹ̀sìn kan bẹ sáǹpù ní tírẹ́sìn dánáàbí sọ̀dọ̀dọ̀nù sọ̀rọ̀ láwọn àtẹ̀sọ̀lọ̀ tí ẹ bá kówó jẹ nàìjíríà tó kówó ìjọba jẹ parakùnrin yóò wọ ẹ̀wọ̀n ó sì lè ké àmọ́ wọn nípa àmọ́ ẹ̀sùn wípé ìyẹn fẹ́ gbàjọba ó fẹ́ gbújọba lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ tí wọ́n gbé kalẹ̀ fẹ́ẹ̀sìn they are anywhere in the world pípa ni sanabi ìsọdọdọ nìyí sọlọmọsọ so yíyan olórí tá a bá ti ní olórí kẹ́nìkan náà tí wọ́n fẹ́ gbé ẹ̀ka ilẹ̀ fún òun fẹ́ di olórí ẹgbẹ́ ìyẹn nìyí òǹgbò wọn náà ti mú tiẹ̀ tó ń bẹ́lẹ̀ láti mú kúrò òun lé oṣù lé ẹ̀kọ́ mú kúrò tó sọ nìyẹn àmọ́ táwọn afáàtọ́ máa sọ pé ìjọba ìlànà àwẹ̀ ní ìtàpadà ṣàlàyé ní ọ́nẹ́sì ìṣàlọ́ ìsọkúsọ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ mú àwẹ̀ nígbà tó bá ti rósì sí kùránì sọnù àmọ́ mú àwẹ̀ nígbà tó bá ti rósì oṣù là máa ń wò ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ yẹtù bùtú dòkúwòlú ṣáàrù ramadan bẹ̀rù yẹtù ilẹ̀ aslan wà bí ìtìmáàmù ìgbà ti ṣàbán sàlàfín madadan. a oṣù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ tótò bá yọ jẹ̀mọ́ àwọn akásà bá nìkó pé ọgbọ̀n tó ń bẹ lákọsílẹ̀ ni kò sí nǹkan ní lákọsílẹ̀ tó yọlé yọ gbogbo àwọn àfáà tí wọ́n sọ pé ẹ àwọn ti mú ọ̀dẹ̀ sí ìkalẹ̀ jẹ̀mọ́ àwọn àfáà dàlúrú ni wọ́n àwọn àfáà tí wọ́n fẹ́ kẹ́nu àwọn mùsùlùmí kó kó lórí ìṣọ̀kan tó bá pẹ́ lóòótọ́ ẹ̀sìn ló sún wọn débẹ̀ wọ́n ṣe mú ọjọ́ ẹ̀wẹ̀ yìí wọ́n sì múgbà tá a fi nu wọ́n mú ọjọ́ ájì náà karaba ní wọn wọ́n ní ìdáhùn ah, mú ìkò nígbà o sáré ló máa dìklẹ́ ọjọ́ ájì o sáré tẹ́ ìgbà fóun ló dìklẹ́ ọjọ́ ájì nìyí kí ló lò oṣù tẹ́ ìsáfọ́rọ̀ sùtọ́nù ọmọ àlè nìyí. àbẹ́rẹ́ rí tó ẹgbẹ́ lóòótọ́ lè bá gbà pé sáyẹ́ǹsì lẹ́gbẹ̀ẹ́ ah, sáyẹ́ǹsì ó ti múrọ̀nù wá fún wa ó ní torí pé mo bì í dákẹ́ mú ọjọ́ kan fún ajì nígbà bá mú sáfilé tẹ́ pé ọjọ́ monday ni gbogbo sí ṣé àràfà lé ilé ẹ̀mọ́ ṣe ni àbí mo jẹ́ nípa yàrá yìí àwọn ẹ̀sìn pé ah àwọn èdè wọ́n èdè rí wèrè àwọn wèrè àwọn ó ti wọlé sùn fáwa one million wọ́n ní ẹ wíwá ẹ ìlò kàlẹ́ndà láti lè fi mú ọjọ́ àwẹ̀ ó pé àwẹ̀ ló wà fún kò wà fún inú kàlẹ́ndà tẹ́ wo yẹn ṣé kò sí ilé ọbẹ̀ ni pé ilé ọ̀nà wà ń bẹ̀ ẹ ṣe mú léyà tó wà ń bẹ̀ ẹ̀ka gbé kalẹ̀ wọ́n yára wọ́n sáré ní ó dìklẹ̀ sáájú tí ó wà dìklẹ̀ ọjọ́ àràfá kí náà wọ́n ń lò oṣù náà lọ́n lò rírí oṣù òun náà ń lò sáadà rírí à ẹjá ẹjá lo ẹjá ṣe ra káyìí mọ̀ wò pé ọmọ bàbá kìnnìkan ọmọ ṣéwù lágbájá ọmọ ṣéwù tàmẹ́dùn ọmọ àfàtàlà mọ́ńkì àfàtàbàlì tó rò ànábì ní sómo lérò yàtì wà á fi lérò yàtì náà bí sọ fún wa ní sallallahu alaihi wasallam torí ẹ oṣù láàṣọ ká tó lè mú ọjọ́ àwẹ̀ oṣù láàṣọ ká tó lè ṣọdún àwẹ̀ oṣù láàṣọ ká tó lè ṣe hajj oṣù ni yíyọ oṣù ni tó kò jù bá lọ́jọ́ mọ́ mùsùlùmí náà. wàá kò sára náà. Ọ̀dà tó lọ sẹ́yìn ti di abí ìgbà gbọ́dọ̀ àti pé bẹ́ẹ̀ bá ti gbàgbé títí. Bí ìyẹn mo bá rí kàdá àwọn àpá àti ọ̀pọ̀ ìwọ̀n ìjà ní ìlànà bí sáàbì wọn mú tọ̀. Ọ̀rọ̀ nípa tíṣà báyìí bá ti dá sí méjì, báwo la ti bá lò? النبي صلى الله عليه وسلم إذا إذا انتصف شعبان فلا تصوموا tí ṣàbánì bá ti dá sí méjì àìsàn pé a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣàbánì mọ́ ṣúklẹ̀ ó wá ní ìlà wá ní àìsàn pé a fẹ́ bẹ̀rẹ̀ ṣàbánì mọ́ ẹni tó ń bá ṣàbánì bọ̀ láti bẹ̀rẹ̀ ṣàbánì ṣàbánì wá dá méjì yóò mọ̀ gbà tiẹ̀ lọ àmẹ́ni tí ò ti bẹ̀rẹ̀ òun wá mọ̀ọ́mọ̀ fẹ́ sí ìbẹ̀rẹ̀ títí ẹ̀ sí ìdajì ṣàbàn torí pé àwọn èèyàn fẹ́ tán bá bàrà jésù yẹn kò lè sẹ́ẹ̀dì kankan tó sọ pé jésù wà mẹ́ sókè náà ọ̀rọ̀ bí ìwádìí alábí sọ̀rọ̀ lọ́wọ́ àárín sọ sọ pé lẹ́ẹ̀tẹ̀tẹ̀ kọ́dàmú ọmọbọ́n náà omi yọ omi ọbí yọ omi ẹ má máa síwájú ramadan gba àwẹ ọjọ́ kàdọ̀ ọjọ́ méjì ètè before ramadan two days before ramadan ànábì ní ká má da gba àwẹ ìlà òrọ́jìlì àyàfi arákùnrin kan káyànà yàsó mùsọ́ọ́mọ́ fọ́yàsó àtẹni tó máa ń gbà rẹ̀ tó ti di àwẹ̀ aládà rẹ̀ yóò àwẹ̀ wo ni bẹ́ẹ̀ ọjọ́ mọ́ni. yàmù ọjọ́ ìlẹ́yìn òun ni nígbà tí oṣù sàbáàdì bá pé twenty nine ìjọ kejì rẹ̀ a mọ̀ ògbé tí wọ́n á rí oṣù tó máa róṣù yóò jẹ́ ramadan fourth tí wọ́n bá róṣù yóò jẹ́ sàbáàdì láti àbí ọjọ́ yẹn ti di ọjọ́ kí ni iye méjì àìgbà rẹ̀ ní ọjọ́ iye méjì àmọ́ tọ́jọ́ iye bá bọ́ sí ọjọ́ monday ẹni tó ń mú sábà máa gba monday monday monday ó lè gbà lánìyàn ìgbó gba àwẹ̀ monday ní dábàbí sallallahu alaihi wasallam so ntáàdì mi ni pé àkọ́kọ́ a ti ń fi gbogbo oṣù ṣàbánì gbà wẹ̀ a máa lè gba ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú ṣàbánì ẹlẹ́ẹ̀kejì ò ní wípé àwẹ̀ ṣàbánì súnmọ̀ ni a bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣàbánì tí ẹ bá lágbára ẹ̀ ni ó gbà á tó bá ti wá ń kú bí a bí méjì kí ẹ̀ dáni dúró àyígbà tán ẹlẹ́ẹ̀kẹta òní wípé ẹni tí kò bẹ̀rẹ̀ ṣàbárùn níbẹ̀rẹ̀ àbí láàrin ní àárín ìdajì kò lẹ́tọ̀ọ́ láti lè bẹ̀rẹ̀ ṣàbárùn nígbà tí ṣàbárùn bá ti dá sí méjì kò lẹ́tọ̀ọ́ ẹ̀ ṣàbárùn ọdún ti lọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin òun ni àì máa máa dá ààwẹ̀ gbà tó bá kù díẹ̀ tí rọmọdánù fi wọlé láàrin ọjọ́ méjì àbọ́jọ́ kan àyàfẹ́ ìbáṣepẹ̀tọ̀ òun ní àwẹ̀ náfìlà tí máa ń gbà ní gbogbo ìgbà òun lè gbà náà. wáyé kú sara o. gbogbo travel gbogbo travel gbogbo travel gbọ́dọ̀ wọlé láti gba ìsíbàdàn ẹ̀dùn kwara lẹ̀ láti gba ìsíbàdàn travel ni àti wáyé pàwọn aráàlú bá pè travel mọ́ lókun wọ́n fi ń pè travel àdéhìí travel ní ara Lagos ìyẹn fúru mi lọ Ìbàdàn mo fẹ́ travel níbẹ̀lẹ̀ ń lọ Ìbàdàn àti gbọ́ yípo travel ọlọ́run sọ yín dánwò ọlọ́run sọ yín dé o aláàtàkọ́ ọlọ́run pamọ́ o mo fẹ́ travel àdébẹ̀lẹ̀ ń lọ. òkòkò máìkòlì mo travel lọ sókòkò a bẹ̀rẹ̀ pé òkòkò ewó my drive ju a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ my drive kan náà ní ṣé títí ní tàwọn mọ́là láta ṣé nǹkan ò máa ṣe yín nǹkan sì sílẹ̀ ọ̀tọ̀ torí pé níta fi ń dá travel mọ̀ nínú ẹ̀sìn òun ni kí àwọn èèyàn tá a jọ ń gbèdì lọ́wọ́lọ́wọ́ ibi tá a ń lọ àti tá a ti ń bọ̀ tí wọ́n kà fún ní àjò a lè dágbére mò ń rìnrìn àjò fara lé a sì lè kí àwọn tá a bá lọ́wọ́ ní ẹkúlé o ẹkúlé ìrìn àjò dápẹ́ ni àmọ́ àwọn èèyàn kan kó ní àjò wọ́n nìkan ló gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀lẹ́ni ó kúrò ní ìgbà yóò mọ̀ lọ ẹgbẹ́ dá a ni torí ẹ̀ bá ṣe báyìí lórí òlérò ìyẹn ṣe travel torí pé àwọn tó fi ilẹ̀ ta fún ní àjò àwọn tó sì lọ bá náà nìyí wọn ta fún ní àjò tí mo lọ́dún ẹgbẹ́ rá ẹ ibi kan bẹ tó jẹ́ bí àládà àwọn travel tó bá ti débẹ̀ àwọn yóò mọ kiri wótòwótò wọn one ẹ̀ ọ̀rọ̀ àwọn pápánu nígbà tí ń wọ mọ́tò láti ilé oṣooṣù láti orílẹ̀-èdè náà ń gbé wọn ò ní bọ́ọ̀tà kó gan bọ́ọ̀tà kó gan àbí òun làwọn mọ́tò yẹn ṣùgbọ́n àwọn mọ́tò travel ẹ lọ yóò lọ ẹ lọ gádéjì jẹ́ ti wọ̀ wọn á polówó fún ọ ọ̀dà ẹ̀ kìíní kan àbákulé ẹ̀wọ̀n káàbọ̀ ó polówó ṣíṣì ó polówó ẹyin ó polówó akáṣí ó polówó pátá ó polówó agbá ó polówó gbogbo ẹ̀ wọ́n kọ́ mọ̀ pé ah on travel nínú àwọn bídíà tó ń yọ sọ́wọ́ àmọ́ ẹ ti ó yà àbá ìṣẹ̀dá fún wa bídíà ni àmọ́ òun lè gbó òfin olóhùn lálẹ́ àjì kẹ́nìkan rí oyún lọ́sẹ̀ lọ́sẹ̀ àà so bóyá ti jẹ́ nù hmm. last question. láti ẹ̀ yóò ń tọ́ mi lọ́wọ́ ni àbúrò àná mi ó tọ́ mi kí díẹ̀ yóò ń tọ́ mi lọ́wọ́ sí ìgbà rẹ̀ nípa náà san fídíò àná ìgbà rẹ̀. kí ló dé sí ìgbà rẹ̀. yóò ní òun kápá. tó ti gbà ó gbọ́dọ̀ tíráyẹ̀ ni o àwọn obìnrin máa ń ṣe mistake o aláàjì àwọn obìnrin máa ń ṣe mistake a ẹ gbà wẹ ni ní ìgbà wẹ kílódé mo lóyún ẹ gbà wẹ ni kílódé mo fọn lẹ hmm. haidọ ni máa ń móbìnrin kó máa ń gbà wẹ àti lefat ó lóyún inú ó ń tọmọ kò ní kó máa ń gbà wẹ yóò bẹ̀rẹ̀ àti gbà tí gbígbà yẹn bá ní lára yóò wá sílẹ̀ nígbà ni ẹ̀hẹ́n ẹnu wa kó lọ́dọ̀ àwọn mímọ̀ lórí tóṣì àbẹ́yìn tó súnmọ́ òun náà ni pé yóò bọ́ aláìní torí ẹ̀ obìnrin míì láti ìgbà tó ti wọlé ọkọ ó ti tó twenty years nísìnyí òun ló ti gbàgbé rọmọdánì gbẹ̀yìn bó ṣe ń lóyún nínú rọmọdánì ló ń tọ́mọ nínú rọmọdánì ló ń bímọ nínú rọmọdánì gbogbo ẹ̀ rọmọdánì rọmọdánì rọmọdánì tó ti yé ìyẹn nìyí àlébù ńlá nìyẹn ni obìnrin ó gbìyànjú àti gbà rẹ̀ kódà yóò gbà á tó bá fẹ́ nílára ní ìjà ní wàá bọ́ aláìní sóró obìnrin bẹ́ẹ̀ tọ́lẹ́tọ́ láti ẹ̀ kò láǹfààní àti gbà á kọ́ ọdún náà tún dé kò tún láǹfààní àti gbà á inú obìnrin yẹn tó bá rí i pé òun padà láǹfààní àti gbà yóò ṣe sùúrù lẹ́yìn ramadan tó wọlé yóò lọ àwọn tó wá rí pé kò di kò lè rọrùn fóun yóò bọ aláìní ṣẹlẹ bá ìṣàlàyé tó wájú. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله Thank you.